The Hoe, Text 1. Ọkọ́ jẹ́ ohun èlò tí ó wúlò púpọ̀ fún àwọn àgbẹ̀. Láìsí ọkọ́, àgbẹ̀ kò lè ṣe iṣẹ́ rẹ̀ dáadáa. Tí a bá fẹ́ rọ ọkọ́, a ó lọ sọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ. Àwọn alágbẹ̀dẹ yóò rọ irin yìí. Irin pẹlẹbẹ ni wọ́n ń lò fún ọkọ́. Lẹ́yìn náà, a ó lọ sí oko láti gé igi tí a ó rí bí kọ́kọ́rọ́ fún ẹ̀rúkọ́. Nígbà tí a bá ṣe èyí tán, ọkọ́ dénú nì àwọn àgbẹ̀ fẹ́ràn láti máa lo ọkọ́ fún ebè kíkọ iṣu gbígbìn àti oríṣiríṣi nǹkan mìíràn. questions on the whole text one. kí ni ọkọ́ jẹ́? ìdí wo ni ọkọ́ fi wúlò púpọ̀ fún àwọn àgbẹ̀? ǹjẹ́ ẹnikẹ́ni lè dá ọkọ́ rọ fún ara rẹ̀? bí ìdáhùn rẹ bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ ta ni àgbélẹ̀rọ ọkọ́ kí ni a lè lò láti fi ṣe ọkọ́ irú igi wo ni à ń lò fún ẹ̀rúkọ́ dárúkọ ìlò méjì tí àwọn àgbẹ̀ ń lo ọkọ́ fún. The whole text too. ọkọ́ jẹ́ ohun èlò tí ó wúlò púpọ̀ fún àwọn àgbẹ̀ tí a bá fẹ́ rọ ọkọ́ a ó lọ sọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ àwọn alágbẹ̀dẹ ni yóò lọ irin yìí irin tí ó ṣe pẹlẹbẹ ni wọ́n ń lò fún ọkọ́ lẹ́yìn náà a ó lọ sí oko láti lọ gé igi igi tí ó ṣe kọ́kọ́rọ́ là ń lò fún ẹ̀rúkọ́ nígbà tí a bá ṣe èyí tán ọkọ́ dénú nì àwọn àgbẹ̀ fẹ́ràn láti máa lọ ọkọ́ fún ebè kíkọ iṣu gbígbìn àti oko ríro Questions on the Whole, Text 2. Nínú oníṣòwò àti àgbẹ̀, ta ni ọkọ́ wúlò fún gẹ́gẹ́ bí ohun èlò? Lọ́dọ̀ ta ni a lọ bí a bá fẹ́ rọ ọkọ́? Ṣe àpèjúwe ohun tí a fi ń ṣe ọkọ́. Kí ni à ń lò fún ẹ̀rúkọ́? Níbo ni a ti ń gé ohun tí à ń lò fún ẹ̀rú kọ́?